irọ́ ló pa. torí ní tí èso ọba jẹ ọmọ èèyàn ni ó wà wá. ẹ mo rò pé mo ti sorí kórí níbi tá a ti ń gẹrun onírun kiri ni àmẹ́rù wa tún ní tẹ̀sẹ̀kẹsẹ̀ láì ṣe sóbàtà. wọ́n ní òun wá mi wá ni mo mọ̀ tí mo fẹ́ wá lu bàríkà sí. ẹ iṣẹ́ tẹ rán mi ni mò ń jẹ́. i'm sorry young man padà wá lóṣù tó ń bọ̀. ọ hàn gbangba pé àwọn tí wọ́n ń ṣe ọ láti lu yín náà padà lẹ́yìn ọ̀la. ebi ò ní pa yín tìrùntìrùn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. mo ṣe ti ta lémi bí ẹni tí ò lẹ́mí tí ò lá ẹ ṣàánú mi ẹ̀jẹ̀ kẹrí mú. omi ojú rẹ̀ o. àlùbáríkà ọjọ́ kan. àlùbáríkà. olówó sókè jùlọ. oh yes. I wonder why the sun sign. àbí àlùbáríkà mi ni ikú ṣàánú mi ṣàánú mi pa mí jọ jẹ́ kí gbogbo iṣẹ́ ìtàn.